a lè fi five thousand So ń jẹ mọ́ wa láma ti dé. ẹ̀wà ló dé ẹ̀wà ló dé two thousand two hundred irú wàhálà wo wá nílé ìwọ lọ. Bros, sell out for me two thousand na. That is the last price. Accept if you are looking for. One thousand two <laughs> àbírù wàhálà wo lélẹ̀ kí ni mo fẹ́ jẹ lálẹ́ ìbá yìí two thousand two hundred naira láìsí àbírù wàhálà wo irú wàhálà wo làwọn akọ́ nàìjíríà báyìí ọlọ́wọ́ irú wàhálà wo la kọ̀ báyìí two thousand two hundred naira láìsí irú wàhálà wo la kọ̀ báyìí kí ni ìjọba yìí wá ń ṣe fún wa báyìí wọ́n lọ wọ́n sáré wa two thousand two hundred naira láìsí. Ṣé ìjà wà ní jáde jẹun Nàìjíríà mọ́ ni? èwo ni ìjọba báyìí èwo ni ìjọba bàbá yìí ṣe fún wa yọ náà máa ṣàánú wa ọ̀gá please náà irú wa láwọn lélẹ̀ ìjọba bàbá Tinubu ìjọba tí ò dára bá bẹ bàbá Tinubu yẹn ṣàánú wa wọ́n mi wá jọ two thousand two hundred naira ra ẹsẹ̀ two thousand ló wà lọ́wọ́ mi táwọn ọmọ mi fẹ́ fi jẹun lálẹ́ yẹn jọ náà. ẹ̀yin tá dìbò fún bàbá yẹn bá bàbá yìí ẹ̀yin tá dìbò fún bàbá yẹn wa bẹ̀ ẹ̀yin tá dìbò fún bàbá yẹn wa bẹ̀ ṣàrí wa ẹ wa bẹ̀ bàbá yìí tá a ti jẹun nàìjíríà mọ́ ni ebi ń pa wá ebi ń pa wá ẹ ṣàrí wa. Ha ha ha. bro. two thousand dey my hand. Na two thousand na for me please. ẹ ṣé mami ẹ ṣé ma ẹ ṣé tó ní sí iye o àìdá. no, don't worry. Thank you. Uh, thank you, bro. Thank you, sir. <laughs> Ah! ẹ ṣe mọ́ mi o ẹ ṣe máa ẹ ṣe o ẹ ṣe gọ́mà o ẹ ṣe o. a five thousand tó ń jẹ mọ́ wa láma ti dé. ẹ̀wà ló dé ẹ̀wà ló dé two thousand two hundred irú wàhálà wo wá lè lé ìwọ náà. Oh Bro, sell out for me two thousand na. Sir, that is the last price. Accept if you are looking for local. àbẹ̀rù wàhálà wo lélẹ̀ kí ni mo fẹ́ jẹ lálẹ́ ìbá yìí two thousand two hundred naira láìsí àbẹ̀rù wàhálà wo lélẹ̀ wàhálà wo làwọn akọ́ mi bí abáyọ̀ lọ́wọ́ ìwà láwọn la báyìí níta ó tún ọdún náírà láìsí yá irú láwọn la báyìí kí ìjọba ìwà ń tó fún wa báyìí wọn lọ wọn wa níta ó tún ọdún náírà láìsí sábà ní jáde ja nàìjíríà mọ́ ni eh, èwo ìjọba báyìí owó ni ìjọba bàbá yìí ṣe fún wa yọ náà máa wa ọ̀gá please tán irú wà láwọn lélẹ́yìn ìjọba bàbá Tinubu ìjọba tí ò dára bá bẹ bàbá Tinubu yẹn ta ló wa wọ́n mi wá jọ two thousand two hundred naira ra ẹsẹ̀ two thousand ló wà lọ́wọ́ mi táwọn ọmọ mi fẹ́ fi jẹun lálẹ́ yẹn jẹ́ Ah! Ah ah! dìbò fún bàbá yẹn bá bẹ bàbá yìí ẹ̀yin tá di ẹ̀yin tá dìbò fún bàbá yẹn bá wà bẹ ẹ̀yin tá dìbò fún bàbá yẹn bá wà bẹ ṣàlù wa ẹ bá wà bẹ bàbá yìí tá a ti jẹun nàìjíríà mọ ni ebi ń pa wá ebi ń pa wá ẹ ṣàlù wa. Ha ha ha. two thousand dem ah na two thousand na two thousand dem ah two thousand wà lọ́wọ́ mi ma two thousand wà lọ́wọ́ mi. ṣebí tẹni tó to me, tó lè kí n gbàgbé bọ́ta lára. I ọ̀gá sọ̀rọ̀ for me please ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo ni wọ́n lè bá lókàtúnọ̀ ọ̀fọ̀ láti ṣe. ẹ ṣe máa mi ẹ ṣe máa tó ní sí iye o àìdá. àgbà máa sun ẹkún báyìí ní ìgbà ìgbà kò sí kankan fún wọn. no don't worry. ah thank you bro thank you sir. kò sí kankan fún wọn wọn ti yóò mú kò sí kankan fún wọn wọn yóò ná. tí wọn today first of February twenty twenty four witness a great blessing of the Almighty Allah on my part my bosom friend close friend His Excellency Alaji Kashim Vice President of the Federal Republic of Nigeria bless me with 10 million naira cash with a car and 10 sets of expensive gowns with caps and other honorarium. I wish him long life and prosperity. Amen. May Allah continue to. For watching, if you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest videos. Sure.